yes ẹ jẹ́ gbádùn fídíò yẹn gan nítorí pé kí ni àwọn dance steps ẹ̀ ó ṣe kí ni ó yá yìí Mr P kò gbẹ́ yẹn tí mo pé àwọn dancers tó máa ń tẹ̀lé yẹn everywhere nígbà tí wọ́n á nu fídíò báyìí they just giving us back to back to back to back bumperly bẹ́ẹ̀ ni orin tó kọ́ wá súnkàn lórí training songs ni orin tó sì ń dùn tó ń kí lọ́wọ́lọ́wọ́ táwọn èèyàn tẹ̀fẹ́ filẹ̀ love song beautiful beautiful love song láti ọwọ́ Adékúnlé good. yes ọkọ simi yes we are proud to say that ọkọ simi orin ẹyá yìí gan torí pé kí ni hmm, àwọn ọ̀rọ̀ tí wọ́n tò síbẹ̀ wọ́n dúró digbí àwọn ọ̀rọ̀ ìfẹ́ bá ṣe lè báfẹ́ lò you know bá ṣe lè nífẹ̀ẹ́ ìyàwó wa bá ṣe lè nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n tọ́ mọ́ wa pátá àti pátá nínú fídíò yẹn máa kọ́ rí arábìnrin kan tó wà lórí bẹ́ẹ̀ tó sùn tọkàn ara fún ní pẹ́ẹ́k you know adékúnlé you know pẹ́ẹ́k pàtó dẹ̀ dìde báyìí ìjó bẹ̀rẹ̀ nìyẹn àti gbogbo èdè ìfẹ́ ẹ ká lọ gbádùn orin láti ọwọ́ adékúnlé gold before you wake up before you wake up you're right here à ń before you wake up bẹ́ẹ̀ ni orin yẹn ṣe kí ni ó dùn dáadáa torí pé kí ni tí ọkọ àbíyàwó àbí àwọn ọmọ ọgọ́ tó bá wà together all together fun ni pẹ̀lú orin yẹn torí pé kí ni wọ́n máa ṣe kí ni ọmọ máa fi ìfẹ́ bára wọn lò ní. a ṣe ń tẹ̀síwájú lórí spanking ni omi tó ń gbóná fẹlifẹli tó ṣẹ̀ jáde yìí ni ó hàn ẹni yìí akọni ni o ẹ guess why tí mo pè ní akọni akọni ni because kéèyàn tó wò sùnsùn kó tó rú Don Jazzy you know Don Jazzy the beat lóru jáde pé hey come and be with me in my video let us do a song together tágan ni ẹni yìí be red ohun gbọ̀ngàn ló tó bẹ́ẹ̀ lójú bẹ́ẹ̀ lọ Don Jazzy wà nínú fídíò ìtọ́jú pé kí ni be red ó feature Don Jazzy Don Jazzy wọ́n wà lórí mọ́tò you know wọ́n wà wọ àǹkárá big beautiful you know very very on point video kíkan lórúkọ orin yẹn ìbẹ̀ta kíkan ni ìbẹ̀ta tágan ló ń báwí kíkan lórin yẹn tọ́ mọ́ ẹ ká lọ gbọ́ orin láti ọwọ́ be red featuring Don Jazzy. I'm here at the Don Jazzy tí wọ́n shaking. kíni can collaborate together àwọn àgbẹ̀ it jọjọjọ pé kíni orin yìí ó ní láti Only kíni shaking. Only láti bá gbogbo èèyàn It better ni orúkọ orin a ṣe ń tẹ̀síwájú torí pé kíni ìjọyà lẹ́tọ̀ ètò níjọyà ó sì wà so so on point so so so so on point orin tó pọ̀ tún kàn láti our popular demand yes tó bá ń gbọ́ Danny S you know And ń gbọ́ we pay pẹ̀lú dread wọn yẹn pẹ̀lú looks wọn yẹn wọ́n yàtọ̀ wọ́n yáyì wọ́n pèrègede oh my god ní orúkọ orin ẹ ti mọ̀ pé oh my god is everywhere ó dẹ̀ sì ń ta wìtìwìtì lọ́wọ́ ó dẹ̀ sì ń ṣe kíni àwọn èèyàn sì ń gbọ́ wọ́n sì ń jọ́sẹ̀ bá dé club àwọn máa jó ni orin by popular demand from our fans ẹ kàn lọ oh my god láti ọwọ́ Danny S beautiful video colourful background everywhere nice outfit outfit yẹn so on point ìsọyìn náà ni àwọn ẹ bá fẹ́ kàn sí wa fún gbogbo ẹ eh, website wa pátápátá a wà níbẹ̀ a ò gbẹ̀yìn Orísun TV lórí Facebook Orísun TV lórí Instagram Orísun TV lórí Twitter a tún wà ní website àtẹrẹrẹ you know you know www.orisun.tv ni wá tẹ bá fẹ́ kàn sí wa lórí website but beautiful beautiful pages everywhere fún èmi olólùfẹ́ yín yìí ni ó yusuf olúbùsọ́lá ẹ lè kàn sí mi at yusuf olúbùsọ́lá lórí instagram lórí facebook bùsọ́lá ọdúnbọ̀ lórí instagram so so on point followers oh thank you very very much nígbà kí ẹ ti máa sọ mo ti kì í thank you very very very very much hmm. fún ìpolówó ọjà ìpolówó ọjà ó ṣe kí ni ó ṣe pàtàkì ó ṣe kókó kẹ́pẹ́ mi Sorry. oh eight oh six seven five two one four five five lẹ́ẹ̀kan sí oh eight oh six seven five two one four five five lẹ́ẹ̀ máa pè mí sí fún ìpolówó ọjà tó yọrantí. mo á sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní mo máa fi in the hands of a very very beautiful singer tá gángan ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ Ọ̀làmídé Kánà òun pariwo bíi tẹ́kùnà òun kan gbáná bẹ́ẹ̀ ni ẹ ká lọ gbọ́ orin ká wá fi jóyà yẹn tí wọ́n à non stop yẹn ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ òṣè òṣè òṣè ah love ya.